called. Baduwadu is score. Their father. Of Nazala. Yeah. Sorry, sorry, sorry, sorry. Ah, sorry. Ah, progress. Progress. I'm good. We'll go is there. Every shake. Hello. É melhor a uma gostar da dança. Straight down, yeah. Okay. Oh yeah, got frame. Oh yeah. No, no, no, no, don't sit down. No, no, no. Where? No, that one, that, that space, the space okay. between this chair parents that are employed? No, no. In between the. uh ah, -huh, ah, yeah, that's it. That's it. So when you come from outside, that's okay. ìsọkúsọ sọ eh, as he said Eh. You have to do another one. that's the thing sin on your left for me, except the ní listening. ní mi ọba ní sin ní mi because tó sọ yẹn may pm sin tẹ yọ fún mi náà yeah it's gonna go. because ẹ̀wù bí akẹ́kọ̀ọ́ sin. Ah? ṣe kò ṣàárọ̀ kùtù script ló lẹ́yìn fíìmù kò kò sí situation tàbí paint ó wá jókòó kí ló tọkọ kùtì àárọ̀ nìyẹn náà nípa gbé makeup láàárọ̀ ó gbé makeup Hi guys, my name is Hadiza Abubakar and we're on the set of Elemia Share the Movie. Watch out! So don't bá jẹ́ pé ẹ̀ try to save makeup Is it that you bring Not bring up, another sin. Hi, beautiful people. Watch out for this one. Elemia Shepherd. Do you buy Deezer? My baby girl. Oh, yeah. It's a nice one, guys. How come? How come me? How come me? Deezer over me. Wọ́n ní kò sí sí mi. Àwọn lè yọ. Sì ni wà. The sin you can kill. Yes, now. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀, mo ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ mi. Mo ṣáká màá rẹ̀, wọ́n ti ṣẹ̀dá màá rẹ̀. I'm not doing. Wọ́n ti kú. Wait, <laughs> But you say you saw Marana. Where did you see Marana? Every um, day. Marana came No, they usually run in Marana. The crow, the crow recess my water. Before everybody. Ah. And that's the mistake. <laughs> Ojo. Let the game. Ojo. Ojo. Ojo. Ojo. Ojo. Ojo. Ojo. Ojo. àkíní. ọmọ yìí ti pẹ́ jù báyìí. ọmọ yìí ti pẹ́ jù báyìí lọ kí ló ti pẹ́ lérùn báyìí. ẹ kó ṣì dànù. ẹ jọ àti ìzáyà ṣé kò tó ju yín báyìí lé ẹ jẹ mọ̀ pé. dákẹ́ ẹ̀yin méjèèjì kójú yín fọ́ kétí yín di I said well now. ah. Mm lójú wa wá fọ etí wa ni. ẹ máa pọ̀ sí ni àbí yes ẹ máa pọ̀ sí no no that's it. àwọn kan don dey look for country over where you go give you you get it you just dey say country you pocket it you are oga you go say incantation you go say incantation now eh, but you say incantation now. Oh yeah, I didn't Hadiza pọ̀fọ̀. I didn't I don't pọ̀fọ̀. Ọ̀rọ̀ ayé mi. Màmá dáadáa. Thank you chill in this room. Except you have to stay with you. No, no, no. Let me, let me. That's all. Push away, push away. What's all room? Sit over here and all room. Actually, you sound. Hey, Rama. Àti lo ilé. So you can just chill. Yeah. Ọjọ́ mẹ́ta. Pẹ̀lẹ́, here. We here. We are here. Eh, let me share the movie. Come here. <laughs> Emia. Emia. <laughs> A big man. you <laughs> don't know Emia for Nigeria. Yeah. Ah, ah.